ọmọ sọlọtọ sọlọmọ aláàdọ sílẹ wà láàmì ìyàsọ àbúrò ọmọ wà láwà bá adúgbò fún Ọlọ́run ọba àtẹwà àlékún kí àtàlékún lè fún àwọn sọlọmọ àlè sára yìí àkọtẹ ètò yìí ètò àhúdà ní wàá bíṣọrọ ilé tí ọmọ ogun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ àti ìrìnkú ìrìn jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù Ramadan ọlọ́ba jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀láyé àti láàyè wa ẹ jẹ́ farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lórí ibi láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dọ́pọ̀ wa dọ́pọ̀ sọ̀rọ̀ ní ìgbàdébọ̀ ọ̀rọ̀ jí lórí àkàtì ìpínlẹ̀ ètò àhúdà ni wàá bíṣọ̀rọ̀ kọ́nà wa kí ó ṣe wá lórí sinimá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu wa rahmatulahi wa barakatuh. ẹni tó ṣe nínú ramadan àwọn ọjọ́ kan bẹ nínú rẹ̀ tó ṣe pé kò kẹ́nu rọ́ṣẹ̀sìn fọlọ́wọn bá nínú ẹ̀ látàrí ọ̀kan àbómi nínú àwọn àdìwọ́ eléyìí tá a ti mẹ́nuba bẹ́ẹ̀ bí àárẹ̀ bẹ́ẹ̀ bí nǹkan oṣù bẹ́ẹ̀ bí ìrìn àjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti di ẹ̀yìn Ramadan eléyìí tó dára jù tí súnà tọ́ka sí òun ni ká tètè san gbèsè wọn yìí padà ní àtètè san ká sì san wọn ní tẹ̀léńtẹ̀lé òun lè tọ́ dáa jù tó bá wá di wípé àsìkò ti há ọmọbọ́nà ti súnmọ́lé ọmọbọ́nà mi ti súnmọ́lé jọjọ ọ̀ràn àyàn lọ́jẹ́ ká sanni tẹ̀lé ntẹ̀lé ń gbaná tásìkò bá wà tó fẹ̀ ìtọ́ dáa jù ó ní pé ká sanni àsìkò ti há wọn àti pé tá a bá kò sí náà ni ọmọbọ́nà mi ò tún bá kó ti dọ̀ràn àyàn pé ká sanni tẹ̀lé ntẹ̀lé nìyẹn tá a bá wà lọ lára títí tí ọmọbọ́nà mi fi wọlé láì jẹ́ pé ìdí pàtàkì kan la ní ìdíwọ́ kan lọ́fà tá a fi san padà èèyàn sẹ́ lọ́rùn ọba ẹlẹ́dàá wa o ó sì ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ kó san padà apá kan nínú àwọn fuqaha wọ́n ní wàá san padà pẹ̀lú ìtanràn wàá san padà pẹ̀lú ìtanràn ìtanràn jẹ́ ìbáwí lórí fífi falẹ̀ sísan padà jẹ́ ọ̀ràn yẹn ilé ìtì ń bẹ lọ́rùn rẹ̀ tí wọ́n á ní ìtanràn yẹn yọ́ọ́ máa fún aláìní kan lóúnjẹ amúdù méjì pẹ̀lú sísan gbèsè sùyàmù ọjọ́ kọ̀ọ̀kan àjẹmọ́pẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ga tó gbangba ó sì sùyàmù Ramadan lọ́rùn ó sì tún ṣe lọ́rùn àyàn pé ẹ̀yin ẹ san gbèsè rẹ̀ padà àwọn àtàánù àwọn ẹni tó ṣe pé wọ́n ní ìdíwọ́ àwọn tó ṣe pé wọ́n ní ìdíwọ́ ìdíwọ́ tó ṣe pé kò ní máa bẹ bẹ́ẹ̀ lọ láéláé gẹ́gẹ́ bí arìnrìn àjò ọ̀sá lè máa rìnrìn àjò lọ láéláé gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe nǹkan oṣù nǹkan oṣù ọ̀sá lè máa wáyé fún ọ lójoojúmọ́ ayé tí wọ́n ní pé wọ́n gbọ́dọ̀ san rọmọbọ́nà yìí padà lẹ́yìn wọ́n gbọ́dọ̀ san iye ọjọ́ tí wọ́n bá jẹ padà lẹ́yìn ìgbà tí rọmọbọ́nà bá lọ ní ìgbà tí ọlọ́wọ́n bẹ lẹ́dàá sọ yìí pé àwọn kan bẹ nínú yín o tọ́ ẹ pé àwọn fún aláìní lóúnjẹ ni tó bá ti fún aláìní lóúnjẹ ó ti dúró ní ipò Ramadan eléyìí tó yẹ kí wọ́n ṣe kí ẹ bá ti ṣe mà nípa tarúgbó àtẹni tó ju arúgbó ẹni tá a rẹ̀ ń ṣe tá a sì ti já kàn nínú kó lè gbádùn àwọn eléyìí tí wọ́n ní kọ́kàn mọ́ fún aláìní lóúnjẹ dípò sùyàmù ojoojúmọ́ a sì ti ṣàlàyé pé òdiwọ̀n tẹ́ fún aláìní fún sùyàmù ojoojúmọ́ yín òun náà ni oúnjẹ múdù méjì múdù méjì kìí ṣe múdù irú ìtẹ̀ǹfin ra nǹkan lọ́jà o múdù méjì tọ́yẹ́ pọ̀ máa bí kọ́ọ̀pù irú aha eléyìí tá a máa fi wọn zakato sọ̀tọ̀ irú rẹ̀ méjì ńlẹ́fà láì nìkan eléyìí bá yé wa eléyìí ni ojú ọ̀nà mẹ́ta eléyìí tí ì ṣe wa nínú Ramadan tó pín sí téèyàn bá wá ṣaláìsì tó ṣaláìsì lẹ́ni tó ṣe pé gbèsè Ramadan à ń bẹ lọ́rùn rẹ̀ tó bá jẹ́ pé ó ní ìdíwọ́ ìdíwọ́ tíṣẹ̀rí gẹ́gẹ́ bí àárẹ̀ káyipé àárẹ̀ kan yọ lẹ́nu ìní ò jẹ́ kí ó lè ṣoṣù yàmù yẹn ọwọ́ àti wá kú pẹ̀lú gbèsè rẹ̀ lọ́rùn. arákùnrin yìí báyìí tó bá jẹ́ kíkọ̀ gbádùn títí tó fi di wípé ó jáde kúrò láyé eléyìí o wọn ò ní bá a san gbèsè wọn ò ní bá a san gbèsè àwọn ọjọ́ tí ó jẹ nínú Ramadan yẹn wọn ò sì ní bá a fún aláìní kankan lóúnjẹ nítorí pé àárẹ̀ náà ló bá kú ayé ó sì fi gbàkágbá láti san gbèsè yí padà táàbà wá pé òun ló fi falẹ̀ tó fi wá jẹ́ kó kú pẹ̀lú gbèsè rẹ̀ lọ́rùn tó bá wá jẹ́ pọ́rọ̀ yàn lọ́rùn tẹ́lẹ̀ náà láti san gbèsè àwọn ọjọ́ tó jẹ nínú Ramadan ó ti gbádùn gbádùn ṣáájú kó tó di pé kú dé ṣùgbọ́n kọ̀ láti san àwọn ọjọ́ yìí padà títí tí ikú fi mú lọ títí tí ikú fi mú lọ fífi falẹ̀ tó fi falẹ̀ o ìní ọ̀sọ́dọ̀ ara yẹn lórí àwọn èèyàn rẹ̀ kí ẹ gbọ́dọ̀ bá a san o ẹ ṣàkíyèsí o bàbá yín ṣaláìsí bàbá yín ṣaláìsí ní oṣù kẹwàá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ní oṣù ṣọwọ́àlì gbogbo rọmọbọ́nà tó sì lọ bàbá ò lè gbà bàbá ò sì ti darúgbó bàbá yín kìí ṣe parúgbó kùjọkùjọ tí ò lè gbà rọmọbọ́nà àárẹ̀ ló ṣe bàbá tí bàbá ò fi lè gbà ọwọ́ àṣẹlẹ̀ yìí pé bàbá yìí wọ́n kú ní jọkẹẹ̀ẹ́dógún oṣù ṣọwọ́àlì àárẹ̀ yìí náà ni wọ́n ṣe oṣù ṣọwọ́àlì àárẹ̀ yìí náà ló ṣe sábàbí ikú bàbá ò gbádùn rárá títí tó àwọn ni wọn ò san gbèsè rọmọbọ́nà tí ń bẹ lọ́rùn tí bàbá bá ti jẹ́ pé àárẹ̀ tó ṣe wọ́n tí ò mú wọn gba rọmọbọ́nà òun náà làárẹ̀ tó tún ṣe sábàbí ikú wọn eléyìí kò sí gbèsè kan tábà ń san padà nítorí pé ọlọ́run bò ní bí wọ́n léèrè ọlọ́run bò sàmójúkúrò rẹ̀ fún. tó bá wá jẹ́ kí bàbá ti gbádùn káyé pé bàbá wọn ṣe láìsí ní ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù ṣẹ̀wáàl ṣùgbọ́n láti nǹkan bí ogúnjọ́ rọmọbọ́n ni bàbá yín ti gbádùn ṣùgbọ́n bàbá yín yìí báyìí ó ìjọ yòókù tó ṣẹ́kù nínú Ramadan nínú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó wá ṣẹ́kù tí bàbá fi ṣaláìsí yẹn bàbá ò gbìyànjú láti gbà kankan nínú gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ lérò wípé ikú ò ní tètè pọ̀n báyìí ikú wa pa irú eléyìí ẹ bá san padà nítorí kó ti gbádùn kó ti gbádùn ní ní tó lè mú san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n kùnà láti ṣe bẹ́ẹ̀ eléyìí lẹ́ẹ̀ bá san padà ẹni tí ọwọ́ ajẹ́ pé ó sínú nínú Ramadan lẹ́ni tó máa ma ọba Ramadan rẹ̀ jẹ́ lẹ́ni tó máa ma tó sì rántí pọ́ǹsì Ramadan kò ní ìdíwọ́ kan kò ní ìdí kan tó mu tó fi ba Ramadan rẹ̀ jẹ́ ọmọọmọ jẹun ni ọmọọmọ mumi ni ọmọọmọ bóbìnrin lónìí ní ọ̀sán Ramadan kò sí nǹkan kankan tá a lè pè ní ìdíwọ́ bóyá gbàgbé bóyá ìrántí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí kankan tó ṣẹlẹ̀ tó eléyìí báyìí tó náà san ọjọ́ yẹn padà àbí òní san padà tó rà gbọ́ tẹni tó ṣe pọ́ gbàgbé agbọ́ tẹni tó ṣe pé ọ̀rántí báwo wá dání tó ṣe pé ọ̀rántí ó sì màmá ọlọ́jọun ọ̀rántí ọ̀màmà òmùmí ọ̀rántí ọ̀màmà ọ̀rọ̀ lobìnrin ń bá lò ní ọ̀sán Ramadan tí àwọn eléyìí náà ṣe á sọ pé wọ́n san àwọn ọjọ́ yẹn padà ni àbí wọn ò ní eléyìí tó dọ́gba dùnú dúró kò sófin kan tó sọ pé wọ́n san padà ẹni tó máa ma bá rọmọbọ́nà rẹ̀ gbé kò sófin kan tó sọ pé wọ́n san padà ní nǹkan tá a kàn máa ní pé ti sẹ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá tó àwọn máa tọrọ àforíjì wọ́n máa tọrọ àforíjì wọ́n á sì túbà lọ sọ́dọ̀ lọ bóyá ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa yóò foríjì ilé ìjọba ẹni tó bá wá kú lọ́jọ́ gbèsè sùyàmù kan tó ṣèlérí pé òun ó ṣe fọlọ́ ọjọ́ gbèsè sùyàmù kan tó ṣèlérí pé òun ó ṣe fọlọ́ tó àbó ṣe ó ṣèlérí pé òun ṣe hajj kan fọlọ àbó ṣèlérí pé òun ṣe ẹ̀ẹ́dùkáfù kan fọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàn rẹ̀ tẹ́ ẹ sì mọ̀ kó ti ṣèlérí sùyàmù kan hajj kan ẹ̀ẹ́dùkáfù kan ẹ̀yin lẹ́ẹ̀bà ṣe o ẹ̀yin lẹ́ẹ̀bà ṣe nítorí pé kó lè bá àrọ́nà lọ níwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá o. táwa lẹ́yìn ẹ̀yìn rẹ̀ tá à ń bá wí ẹ̀yin tẹ́ jogun rẹ̀ ni ẹ bá mú ogun rẹ̀ jẹ ẹ owó rẹ̀ jẹ bẹ́ẹ̀ sì jẹ́wó rẹ̀ náà lẹ́ẹ̀bà san gbèsè rẹ̀ tọ lọba ajẹ pé lómi tí ò ní jogún ní lọba ṣètara yẹn tọ o tó tẹ lómi tí ò ní jogún rẹ tó bá kún lọba ṣètara yẹn kò sí tó burú mbẹ ẹni tó bá wá dàníyà à ń bá Ramadan lọ lọ́sàn-án Ramadan lọba dàníyà lọ́kàn ara rẹ pé òun fẹ́ ba sóòmù tó ní ìjẹ òun fẹ́ bàjẹ́ so ẹni tó bá ti dàníyà bẹ́ẹ̀ sùyàmù rẹ ti bàjẹ́ o bí ìgbà tó ti jẹun ni ẹni tó bá ní mo fẹ́ jẹun ń jẹun ó ti jẹun náà nù èmi mú ti mú mi ẹni tó bá ní wọn bóbìnrin lò ó ti bá a lò náà nù nítorí pé ọmọ kó gbogbo nǹkan yìí tako tó ń a sì ti ma yín pé sùyàmù tẹ rí yẹn abala méjì nínú nǹkan tó kojọ pọ̀ àníyàn wà ń bẹ àti kíkóra ró níbi tí máa ba sùyàmù jẹ so àníyàn rẹ ti wá yẹ kúrò nídìí pé ọ̀n kẹ́nu ró fọlọ̀ ó wù sí ní sínú títí tí ó fi di pòrùn wọ̀ á sọ pé ní tọ́ba ti wá rò bá ipò ọba síyàmù rẹ̀ jẹ́ síyàmù bàjẹ́ nù bẹ́ẹ̀ ni síyàmù rí ń tiẹ̀ ẹgbẹ́ ká ṣàkíyèsí torí ẹ̀ tọ́ba fẹ́ sin náà wàá jẹ́ kó pàápọ̀ kan rẹ̀ pọ̀ lórí pé ọ bàjá o sì ní bàjẹ́ wàá bàjá wàá ò ní bàjẹ́ nítorí tọ́ba ti lẹ́mìí pọ̀ bàjá tọ́ lẹ́mìí pọ̀ bàjẹ́ bọ́ ọba ti dàníyàn tà ìdàníyàn yẹn iná ẹ̀lẹ́sìn tó lóun ṣe ìyẹn ti bàjẹ́ tó bá jẹ́ kó síyàmù ni téèyàn bá wá dàníyàn wípé òun fẹ́ ba síyàmù ń jẹ́ àjẹ́ wípé májẹ̀mú alákọ̀ọ́kọ́ orígun alákọ̀ọ́kọ́ orígun alákọ̀ọ́kọ́ nínú siyam eléyìí tí í ṣe àníyàn kò ti bàjẹ́ nù a sì ti mọ̀pá níyàn nípìnlẹ̀ gbogbo sẹ́ a sì ti mọ̀pá níyàn ní ògiri tí gbogbo ẹ̀sìn tá a láǹṣe náà kọ́ tí òfin ní tó wá bà ní ẹ̀jẹ̀ ti bàjẹ́ nù ẹni tó bá wá jẹ́ sọ pé yẹ pọ̀ ní mọ̀ ṣe dípò ní Ramadan tá a sọ yìí pé síyáàmù rẹ̀ lálàáfíà ni àbí ọ̀ lálàáfíà bẹ́ẹ̀ ni apá kan nínú olùmọ̀ọ́ ló lálàáfíà nítorí pé ó ti ṣe ń tọ́ da lọ́nà yìí pé bó bá ti jẹ́ Ramadan kó wọn má bàa jẹ́ ẹni tí ò ní ṣe Ramadan so àwọn kan sì sọ pé síyáàmù rẹ̀ lálàáfíà nítorí pé àlefa níyàn tí iyèméjì ń bẹ́nu rẹ̀ àlefi sẹ̀sì tó bá kọ́ làbá jọjọ́ àkọ́kọ́ ní Ramadan ajẹ́ pé mò ń sọ̀sọ̀ yàn tí ò bá sì jọjọ́ àkọ́kọ́ ní Ramadan ajẹ́ pé ń sọ̀sọ̀ yàn àníyàn tí ò dúró déédéé tí ó sì jẹ́ pé àdójúkọ kan ló ní a lè fi ṣe ṣèyàn a lè fi ṣe ìjọsìn eléyìí lọ́dọ̀ gbajù wípé téèyàn bá sùn ní ọjọ́ rọmọbọ́n ń kọ̀la tó wá sọ pé wọ́n lọ́hùn bọ́lá bá jẹ́ ọjọ́ kìíní nínú rọmọbọ́n adẹ́pẹ́ mọ̀ ṣoṣo yàn bí ọba sì jẹ́ adẹ́pẹ́ ń ṣe nǹkan kan eléyìí kò lè mú kí rọmọbọ́n rẹ kó dógiri ọ̀ràn yẹn ló jẹ́ o wípé ẹni tí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ pé ó ń ṣe rọmọbọ́n ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ kórìí kó ń sọ ojú òun kórìí kó ń sọ ẹnu òun kórìí kó ń sọ etí òun kórópọ̀ ń sọ ìṣe òun ìṣe òun kórópọ̀ ń sọ ìhùwàsí òun nítorí pé kìí ṣe pé má jẹ máàmù lásán òun náà ní tí wọ́n ń pè ní ọ̀ṣọ́yà wàá ṣe gbogbo ẹ̀ lẹ́ni tó ṣe wípé ọlẹ́mi wípé òun ń ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ́ ni ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ́ òun lẹ́ni tó ṣoríire torí àti sànàbì sallallahu alaihi wasallam illa al-ju' wal-'atash. wàyí o àwọn kankan bẹ tukọ̀ ẹ̀ka mójútó ní ìgbà tá a máa ń ṣe Ramadan nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní ká jẹ sààrì ká jẹ sààrì nítorí pé ìbùkún bẹ nínú jíjẹ sààrì torí àti sànàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ní alibaraka tó ti sàhùr alibarika ìbùkún ó ń bẹ nínú jíjẹ sààrì alibarika ìbùkún ó ń bẹ nínú jíjẹ sààrì eléyìí tó ti dáa jù nínú tó yẹ ká fi jẹ sààrì òun náà ní dàbínù ọ̀nà ní ndị nígbà náà sallallahu alaihi na sọ eléyìí tó lóore jù nínú sàhóò tí mùmínì ọ̀nà ní dẹ́bìnì tó ẹni tó sì mọ̀ pé dẹ́bìnì ò lè ràn o lè fi dẹ́bìnì náà kó oúnjẹ tó jẹ o fi dẹ́bìnì kó tó bá jẹ ṣùgbọ́n ó máa àtẹ́lù kọ́ máa pé ìwọ yìí dẹ́bìnì so nínú súnà ní pé ká má tètè jẹ sàárì yìí báyìí ká lọ díẹ̀ bá àgbà sálfàjà rí ọ̀fẹ́ yọ ká lọ lára díẹ̀ nítorí pé oúnjẹ tá a fẹ́ jẹ káàró lè bá àmọ́kùnrin tẹ́ ẹ máa ṣe jẹ́ tó bá pẹ́ sígbà tí àlùfáàjà rí ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni ó rẹ̀yàn sí nítorí pé o ti jẹun ti pẹ́ inú ọ̀mà béèrè fún mi wo sì ní já sùyàmù rẹ tó ń ṣe ìdí nìyí tó fi jẹ́ pé tí sàhóòrò rẹ tó bá súnmọ́ gbà tí àlùfáàjà rí ọ̀yọ́ díẹ̀ ó dáa púpọ̀ bákan náà nínú ìbùkún tí ń bẹ́ẹ̀ nù sàárì ó náà ní pé a máa jẹ́ káàró mọ́kùnrin láti tẹ̀lé tọlọ a máa jẹ́ ká rọ mọ́kun láti sẹ̀sìn fọlọ torí ẹ̀ sábàbí ló jẹ́ sábàbí ló jẹ́ láti dìde sábàbí ló jẹ́ láti dìde kó láti jí láti jí nítorí pé tí ọba ti sí pọ́ fẹ́ jẹ sàrí kí ló fẹ́ jí sí torí pọ́ fẹ́ jẹ sàrí wá jí lásìkò sàrí àsìkò kí àsìkò sàrí yẹn àsìkò tọrọ àforíjì ni àsìkò àdúrà ni àsìkò àsùbáà ni tá a sì sọ̀lá pẹ̀lú jama òun sì jẹ́ àsìkò tó ṣe é pé ṣíṣe bẹ́ẹ̀ yóò mú ọ jíjí ní sàárì yẹn yóò mú ọ jẹni tó yapa sí àwọn ahlul kitab. nínú súnà náà tún ní pé ká tètè máa sínú ká tètè máa sínú tábà ti sínú kárí pé dẹ́bínú là ń jẹ ṣáájú kó tó di ká ṣe sọ̀láṣọ̀ magrib táàbà wá rí dẹ́bínú ajẹ́pàdé sínú lẹ́yìn tó ṣe pọ̀ mú mi táàbà wá rómi á wà á sínú lórí gbogbo nǹkan eléyìí tí ọlọ́run bàbá ní kárí bẹ́yà ó lè jẹ́ pé sòrò iná lọ́lọ́run ní kò rí ṣùgbọ́n ìtọ́ kọ́kọ́ dáa jù oná ní dẹ́bínú tí ò bá jẹ́ dẹ́bínú ńkọ́ a omi tí ò bá wá jẹ́ omi ńkọ́ gbogbo nǹkan míì tó jẹ́ pé èèyàn ọwọ́ èèyàn bá tó lópin ìgbà tí ò bá jẹ́ haram so tí èèyàn bá ti lè ṣe báyìí èèyàn ní ládàá wípé èèyàn tètè sínú èèyàn sì sínú pẹ̀lú tí wọ́n ní ká fi sínú tẹ́lẹ̀ ìbáyé wa ìgbà tí ẹni tó bá wá ní oúnjẹ tó bá ní oúnjẹ tó lè jẹ ó sì ní nǹkan tó lè mú tó halal yóò jẹ lẹ́yìn ìgbà tó bá sínú yẹn tán lẹ́yìn ìgbà tó bá jẹ dàbínù tán àbọ̀ ọmọ mi tán àbọ̀ nǹkan tán bó a rí i pé nígbà tá à ń ṣe ṣìyàm abala kan nínú ṣúgà eléyìí ti ń bẹ lára òun náà ni ó kó lára a sì ti mà wípé tí ṣúgà ti lọlẹ̀ jù láàrin yẹn ó máa ń fa a máa mú kó ìyọkọ yàn nígbà mi torí ẹ̀ jẹ́ jíjẹ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò da nǹkan tá a ti pòfò dànù nínú ẹ̀jẹ̀ ara wa nínú ṣúgà ara wa jíjẹ dẹ́bínú yóò dà padà nítorí pé ẹ̀yin máa fi dẹ́bínú ó dàbí ṣúgà nínú nǹkan tí súnà fi hàn wá onáníkọ́ dáa kéèyàn fún àwọn ẹni tí wọ́n ń ṣe sùyàmù lóúnjẹ tí wọ́n jẹ nítorí pé anabi sallallahu alaihi wasallam ni man fattara sa'iman falahu mithlu ajrihi ẹnikẹ́ni tó bá fún ẹni tí ń ṣe sùyàmù lóúnjẹ tí ó jẹ fi sínú ọlọ́run bó fún ru ládàá rẹ̀ wọn náà gba ru ládàá ẹni tó ṣe sùyàmù yẹn subhanallah ẹ̀yin tó lọ́wọ́ bá fún lówó ẹ̀yin tó lọ́wọ́ bá bòyìn láṣìírí àsìkò díje ńlá la wà yí báyìí àsìkò táwọn ẹni tó fẹ́ soríire tí wọ́n máa ṣe iṣẹ́ tí wọ́n fi soríire lọ́dọ̀ ọlọ́run tó bá di lọ́la kéyàmù àti máa fi owó yẹn gan-an generally kò síbi tá à ń kó lọ ilé ayé tá ti rí ibẹ̀ náà láǹfilẹ̀ sí ṣùgbọ́n ìwọ̀n ti yín nínú owó yìí tí ọ̀jẹ̀ ìjà ń ṣe ọdẹ fún òun náà lówó tẹ́ bá jẹ àtẹ̀yí tẹ́ bá fi ṣèyàn láǹfààní ẹ̀yin náà jẹ́ káwa náà gbìyànjú nínú oṣù Ramadan yìí báyìí ká ṣe ètò bá ti ṣe máa fún ẹni tí ń ṣe sùyàmù lóúnjẹ oúnjẹ ìsinu ó lè jẹ́ pé a ti páàkì ẹ̀ kó ní kálukú mú kí ẹ̀kọ́ máa mú lọlé àbí kó tiẹ̀ jẹ́ pé a ṣètò pé wọ́n máa jẹ́ láyé ibi tá a gbé sí wọ́n tẹ̀ ìtẹ́ sílẹ̀ wọ́n gbé oúnjẹ tí kálukú tẹ̀ fẹ́ fún wọ́n gbé síbẹ̀ kó sì jókòó kó sì jẹ tó eléyìí ń bẹ nínú nǹkan tí dáadáa rẹ̀ tí máa já sí ọ̀nà oríire àti ọlà fún yàn láyé àti lọ́la kìyàmù ìwọ gbaru ládàá tiwọn láì jẹ́ pé tiẹ̀ dín kankan kù nínú tiwọn. sòtá àwọn náà bá ń ṣe báyìí orí ọ̀pọ̀ láwùjọ wa dáadọ́ lọ́jà ń tirẹ̀ rẹ̀ àwọn olówó ìyá olówó ẹ má fà hùn ẹ má fi hàn ara yín léèmù ẹ ṣàánú àwọn èèyàn oṣù Ramadan la wà yìí ẹ sàánú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àlàyé tẹ́kí gbogbo ọjọ́ ayé tiwọn Ramadan ni. sẹ́yìn náà ti láǹfààní láti máa lórí ìpọ́njọ́ àti ìdààmú eléyìí táwọn ń bá pàdé lójoojúmọ́ nínú ìgbésí ayé wọn. ohun tó wá yẹ kélé yìí ó bí fún yín òun náà làánú o ohun tó yẹ kó bí fún yín làánú. tọ́ à ń fẹ́ kẹ́ni tí ń ṣe sùyàmù Ramadan kọ́pọ̀ fi ẹ̀yìn fọ́lọ́run nígbà tó bá jẹun tán ní ìgbà tí ọba wa sínú yẹn kọ́ máa ṣàdúrà báyìí pé zahaba dhama'u wabtallatil uruqu wa thabatal ajru insha allah Abu Dawud ló gbé jáde gbọ̀nà kan tó jẹ́ hasan ìyẹn ni pé àdúrà tá a máa sẹ́nu nígbà tó bá fẹ́ sẹ́nu nígbà tó bá fi fóúnjẹ sẹ́nu bísímìlá bẹ́ẹ̀ وابتنت العروق وثبت الأجر إن شاء الله eléyìí tó túmọ̀ sí pé òǹgbẹ tí ń gbẹ mí ti lọ gbogbo kásán ọ̀nà fún mi ló sì ti rìn báyìí lẹ́yìn tí mo ti sínú báyìí ẹ̀san sùyàmù mi kò sì ní gbé pẹ̀lú gbọ́lù tẹ̀lé ìjádùn àtà máa ṣe tèmi wọn náà sì ha ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر insha allah tẹ̀lé ìjẹ́ ọ̀gá àmàwí bàbá sí mi ọ̀tọ̀ kẹ́ni tó tó ṣe yàm fún pákó ní gbogbo ìgbà yóò tó bá wù lọ́sàn àbí ìrọ̀lẹ́ àkọ́kọ́ ọ̀sán àbí ìparí rẹ̀ òfin tó burúkú orun pákó láti má gbomi rẹ̀ mi láti má gbomi rẹ̀ mi eléyìí tó túmọ̀ sí pé ẹni tó ń sọ síyàm náà tó bá tún wù láti lo brush eléyìí tó ti pé yóò fi brush ẹnu rẹ̀ láti má gbé ọ̀sẹ̀ ìfọnu má gbé mi ẹni tí ń sọ síyàm a kì í dé bá bú ọ̀rọ̀ àbẹ́nìkan ti ẹ̀pẹ́ ọ́ níjà nígbà tá a ti mọ̀ pé ewu rẹ̀ pọ̀ jẹjẹ láwùjọ yorùbá wọ́n máa fúra wọn ni òsèǹtà lè ṣe fúnra wọn tí ó fi ẹ̀rọ àtijú ara wọn èébú ní tùlàlà èébú kọ́ni ẹlòmí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀kọ́ tí kálukú ń gbé ká ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó àwọn ọ̀wá àmọ́ bá ti lè yanjú ìkan láàrin ara wa nítorí nù bí àti pẹ̀lú èébú àti pẹ̀lú èpè ẹnìkan wá bú ọ àbótí ẹ̀pẹ́ ọ níjà nítorí fi máa dá lóhùn ẹni sọ ẹni sọ ẹ̀ dájúdájú ẹni tó ti yá dájúdájú ẹni tí ń sọ síyáàmù lèmi èyí tó túmọ̀ sí wípé nítorí fi dá lónù èdè kórìí ẹ dàrú òní dá fún ọ tí ìgbà sí pé mò ń sọ síyáàmù ni kí lọ́ọ́ bá tó oní kò ní dáa fún tí lọ́ọ̀bá tún wá sùn tí ò bá dẹ́kun ṣoṣo so eléyìí túmọ̀ sí wípé tẹ́nìkan bá tọ̀ àbó gbọ́ àbó ṣépè fún ọ nígbà tó ń ṣoṣo yá kí bá máa wí ẹni sọ̀àì ẹni sọ̀àì ìtumọ̀ rẹ̀ yorùbá dájúdájú ẹni tí ń ṣoṣo yá mi dájúdájú ẹni tí ń ṣoṣo yá mi. tó bá sì jẹ́ pé ìdúró lọ wà nígbà tẹ́nìkan dánú bí ọ àbí wọn náà sèmi inú bí jókòó tó bá ń ké lọ àfẹ̀gbẹ́ lélẹ̀ so eléyìí yóò dín yóò dín Nti ó mú kí mùsùlùmí kí mùsùlùmí kọ́ máa ya àjà kọ́ máa wọ̀ jàkadì nígbà tó ń sọ lòdì. tọ́ à ń fẹ́ ikú kẹ́ni tí bá sọ kọ́ tẹ̀síwájú pẹ̀lú àwọn aṣẹ olóore gẹ́gẹ́ ọlọ́run gẹ́gẹ́ kíkẹ́ gẹ́gẹ́ ṣíṣe ìrànlọ́wọ́ fáwọn ẹni tí ojú ń ṣíṣe sàárà ìrànlọ́wọ́ ká máa sokun ẹbí pọ̀ bákan náà ká máa bí aláàárẹ̀ wò gbogbo eléyìí bẹ́ẹ̀ náà wá sí olórí ilé ìjọ ẹ̀ka mójútó nínú Ramadan àti ẹ̀yìn Ramadan. sọ̀láti tarawih sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam yìí láwọn òru oṣù Ramadan níṣẹ́ ni sọ̀láti tarawih yóò sì máa wáyé lẹ́yìn bàtà bá parí sọ̀láti làìṣà so eléyìí oní sunna nabi sallallahu alayhi wa sallam wípé sọ̀láti tarawih yẹn àdàpọ̀ mọ́ rútù ó lè jẹ́ rákà mọ́kànlá ó sì lè jẹ́ rákà mẹ́tàlá pẹ̀lú wítìr so eléyìí ni bí a ti ṣe máa mójútó àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù Ramadan à ń fẹ́ sẹ́ni tí ń sọ sùyàn pé tó bá dọjọ́ ọdún ìtúnu Ramadan kọjá pé dàbínù ńlọ jẹ dàbínù mẹ́ta ẹnìkan jẹ ṣáájú kó tó lọ sí ibi tí wọ́n ti ṣe sọ láti ní Eid ó sì bá mú wípé ẹni tí wọ́n bá pè wípé wàá jẹun lọ́sàn Ramadan ẹni tí èsè mùsùlùmí pè ọ́ nípa wá jẹun àbí mùsùlùmí tó ní ìdíwọ́ kan tí òun ṣe sùyàn ó wá sọ fún ọ pé kọ́ wá jẹun ìwọ sì jẹ́ mùsùlùmí tí ń ṣe sùyàn ọ sọ pé inni sa'im èmi ṣe sùyàn torí bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ńlọ́sọ nínú hadith pé idha du'iya idha du'iya ahadukum ila ta'amin wa huwa sa'im falyaqul inni sa'im tẹ bá pẹ nìkan náà yín kíkọ́ wá jẹun nígbà tó wọn sì jẹun tí ń kóra arúgbó ṣèfùfọ́ lọ́wọ́ kọ́ sọ fún wọn pé inni sa'im dájúdájú èmi jẹ́ ẹni tí ń sọ sọ́yà àlèmá mùsùlùmí ló gbé jáde à ń fẹ́ fẹ́ni tí ń sọ sọ́yà àtẹlómi ọba àmà sọ sọ́yà ọwọ́ àjẹun lọ́dọ̀ àwọn kan wọ́n gbóúnjẹ fún ọ jẹ́ ìntọ́ sọ ọ̀nà ni ọ̀fọ̀rọ̀ àìndọ́kùnmù sọ imú wà á kẹlẹ̀ tọ́ àmẹ́kùnmù àbúrọ́rù وصلت عليكم الملائكة رواه أبو داود وابن ماجه لسنة صحيح تلي بايوا أجايك إيوا تنسى صيام يه wọ́n pè wọ́n ní kó wá jẹun kí ló máa wí inni sa'im a sì yí pé tó bá jẹun lọ́dọ̀ àwọn èèyàn kan báyà wọ́n fún ọ lóúnjẹ sínú àbí tó ti ẹ̀sẹ̀ lẹ̀ ní wípé ẹni tó fún ọ lóúnjẹ kìí ṣe pẹ́ǹsì sùyàm wọ́n kàn ní kó wá jẹun lọ́dọ̀ àwọn tó bá wá jẹun tán àdúrà tó ṣe nù aftara indakum as-sa'imun ọlọ́run ó jẹ káwọn ẹni tí máa ń ṣe sùyàm kó wọ́n máa jẹun lọ́dọ̀ yìí وأكل طعامكم الأبرار أو يعني لله ما جنجين وصلت عليكم الملائكة وملائكة اسمها تركات جفين أبو داود على بداية ابن ماجه أصوت بسند صحيح tẹ́lẹ̀ ìbáyé wa àdúrà ni wọ́n máa ṣe fẹ́ni tó bá ṣe ní lóore kìí ṣe pé èèyàn kan sunu dúdúdú èèyàn máa tanra rẹ̀ jẹ́ ọlọ́run ló fún mi lóúnjẹ ọlọ́run ló fún mi lómi bẹ́ẹ̀ ni ọlọ́run ló fún ọ lóúnjẹ ló fún ọ lómi ṣùgbọ́n ọ̀tá lọ́gbàdọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọ̀tá lọ́gbàdọ̀dọ̀ rẹ̀ tó kéèyàn ọmọ ìjà abala amóore jẹ ó tún tọ́ súnà ike nínú oṣù rọmọbọ́ọ̀nà yìí kéèyàn ó gbìyànjú láti lọ ṣe umra owó tẹ̀ ń dìkà ẹ̀ túkà ẹ̀ múnú rẹ̀ lọ ṣe umra torí orí ńlá ń bẹ ń bẹ. hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní umratun fi rọmọbọ́ọ̀nà تقضي حجة أو حجة معي النبي صلى الله عليه وسلم عمرك كتبت رمضان ó ṣe déédéé hajj àbó ṣe déédéé hajj tẹ̀sí pẹ̀lú ìmì ànábì sallallahu alayhi wa sallam. hadith yìí báyìí al-Bukhari yìí àti Muslim ló gbà wá eléyìí tó túmọ̀ sí pé nínú sí olóore tẹ́ ká sí nínú Ramadan òun náà ní ká lọ sí umrah èyí tẹ́ ti gán lé ó ti tó bàbá olówó ẹja ẹ lọ sí umrah ìyá olówó ẹ̀yin náà ẹ lọ sí umrah ẹ sáà dà lọ ntì yín ẹ lọ pẹ̀lú mahram yín ẹ jẹ́ kó náà láǹfààní àti sí umrah bọ́lọ̀n bá fẹ́ yín lówó tó ẹ lè bá san ọlọ́wọ́n san yín lẹ́sàn-án rẹ̀ jọ́sùn náà lẹ́sàn-án a gbọ́dọ̀ mójútó àwọn nǹkan tí islam kọ́ wa pé ká máa mójútó. umratun fi ramadan taqdi hijja umra tẹ bá sẹ́nu ramadan ó sì déédéé pé kẹsì hajj eléyìí túmọ̀ sí pé àtẹ̀mí àti wọ́lọ́rọ́ ń bá wò ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe dáadáa nínú dúkìá wa ẹlòmíín wà tó pé eré ibi tí ń sá ní London eré pé ọ̀nà tó là tó kó fi sàǹfààní pọ̀ lọ sí umra ọ̀nà tó là tó kó fi sàǹfààní pọ̀ lọ sí káàbà ọlọ́sìn náà ọbẹ̀ lọ́wọ́ bá ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wà gan sójú kan náà torí àhùn torí àhùn tó ń dà wọn láwọn. tọ́ ó sì ń bẹnu àwọn èèyàn tó pọ̀ dọ́dún kò lè má lọ sí umra ọdọọdún kò lè má lọ sí umra ìgbà tó bá lọ sí umra. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ máa gbọ́ lẹ́nu àwọn olùmọ̀wá yìí láì gbára wa ní àsìkò ẹjẹ́ àpàdé àwọn olùmọ̀wá dèbí àsìkò ní ọ̀la kọ́lọ́sọ̀rọ̀ jọ̀lá lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.